a kú dédé àsìkò yìí o ọlọ́run ọba aláàánú ní àmọ́ wọ́n fi ọwọ́ ara rẹ lọ fàṣọ lọ débi wípé ó fi ọwọ́ ara rẹ fa wàhálà sínú ilé ayé ara rẹ lọ́mọ àmọ̀dájú lẹ́ni pé ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ ìfẹ́ ò sì dọ́gba ń pé èèyàn ń sí òkú pé ń wípé o sì nífẹ̀ẹ́ ẹnìkan dé góńgó ẹ̀mí rẹ̀ kò pé kó jẹ́ wípé bó o ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ló ń ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó o bá lọ ń sọ wípé ẹ̀rín nífẹ̀ẹ́ nítorí pé wọ́n ń fẹ̀yìn sí ọ wọ́n fẹ́ràn rẹ títí wọ́n fi gbẹ́ kòtò lẹ̀ fún ọ tó fi jìn sọ́fìn ò ní mọ̀ ọlọ́run níjà jìn sọ́fìn ayé inú ò ṣe é ṣí bí igbá ni àbá ṣe ń pé inú ṣe é ṣí bí igbá ni àbá ṣí kámẹ́ńtó fẹ́ ni imú sì níkà kò já lè gbóòórùn ẹni aṣebi láàrin gbogbo ibi tá a bá bára wa tájá bá ń sábà ẹkùn kẹ́kùn náà máa sábà ajá ìwọ ni kó o mọ bó o ṣe máa ṣe báyé bá ń sọ pé ìwọ ni ìwọ ni tí wọ́n ń kọrin tí wọ́n ń fọn tí wọ́n ń pariwo máa rántí ìjọ tí wọ́n mọ̀ sọ pé ìwọ kọ́ ni mọ́ òun torí páyé tá a wà yìí lọ́gọ́ táwọn èèyàn bá ń sọ pé ìwọ ni ìwọ ni ó ní ti ń bọ́ wọ́pọ̀lọpọ̀ ọ̀tá bí wọ́n ṣe ń sọ pé ìwọ ni. Ìwọ ni àwọn kan bẹ tínú wọn ò dùn pẹ̀lú ìwọ ni ìwọ ni tí wọ́n ń sọ ìwọ ni kò ṣe jẹ́jẹ́ kó o rántí pa alágẹmọ tí ń tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ikú ń pàdánù à ń bèrè tà sí ọ̀pọ̀lọ́ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ tó ń bá ń bẹ lẹ́nu iṣẹ́ máa ṣọ̀ṣe tó bá ń bẹ lẹ́nu iṣẹ́ máa ṣọ̀ṣe tó bá ń bẹnu ẹgbẹ́ máa rọra ṣe bó bá ń bẹnu ẹbí má ṣe àyè àní ṣiṣẹ́ o mọ́kànwá ara rẹ lọ rèé fàṣọlọ sáyé rẹ rántí pé bó bá dáa fún ọ àwọn èèyàn púpọ̀ ni ó jẹ́ ń bẹ́ o bó bá sì bàjẹ́ fún ọ àwọn tí ó ní pín bẹ́ẹ̀ náà pọ̀ kò ní bàjẹ́ fún ọ kò sì ní bàjẹ́ fún mi náà yóò dáa fún gbogbo akalẹ́ o ire o.